بسم الله والحمد لله والصلاة والسلام على ما لا نبي بعده أدعوك الله سبحانه وتعالى ọlọ́run bá tó ṣe àwa ní mùsùlùmí adẹ̀tọ́rọ̀ nkẹ́ àti ǹgẹ̀ fún anábìwa muhammad sallallahu alayhi wa sallam ètò yìí ètò wa ìmọ̀nà al-Qur'an eléyìí tí ó máa ń gun orí afẹ́fẹ́ tí àwọn olùmọ̀ wa dr sharafdin gbadebo ọ̀rọ̀jì alága tó lè dásílẹ̀ almadina center ilé tí ó wà ní pápá abẹ́dẹ́ ní ògbómọ̀ṣọ́ ń bí wọ́n tún ti wà ní orí ètò láti máa kọ́ alẹ́kọ̀ọ́ lórí ẹ̀sìn wa ọmọdé àtàgbà ẹ ká farabalẹ̀ kí àwa náà ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn wa bisimilá. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa alihi wa sahbihi wa man wala wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh nínú àwọn ìwà burúkú eléyìí tí kò dára eléyìí tí Ọlọ́run Ọba Ẹlẹ́dàá wa tó ṣe léèwọ̀ lórí wa tó sì jẹ́ ọ̀ranyàn wípé ká jìnnà sí náà ni al-kadhibu ala Allahi azza wa jal aw ala rasulihi sallallahu alayhi wa alihi wa sallam píparọ́ mọ́ Ọlọ́run tó ga tó gbangban àbí píparọ́ mọ́ nàbì rẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa ẹ̀ṣẹ̀ ńlá ni ká parọ́ mọ́ Ànábì sallallahu alaihi wasallam ẹ̀ṣẹ̀ ńlá ni mùsùlùmí tó bá gbọ́ lọ́wọ́n bá gbọ́ tó sì gbọ́jọ́ kan ìgbọ́ kò ní parọ́ mọ́ kò sì ní parọ́ mọ́ Ànábì sallallahu alaihi wasallam torí píparọ́ mọ́ Ọlọ́hun kò dàbí píparọ́ mọ́ yẹn píparọ́ mọ́ Ànábì kò dàbí ká parọ́ mẹ́nìkan láàrin ara wa ká kíyèsí ọ̀pọ̀lọpọ̀ ó lè jẹ́ pé lórúkọ pé àwọn fẹ́ sọ̀rọ̀ àwọn sì fẹ́ fi hàn àwọn èèyàn pé táwọn ń sòótọ́ ni lọ́kàn fagbárí gbé kalẹ̀ ni pé ṣé bọ́lọ̀ ń sọ báyìí ṣé bá nàbí náà sọ báyìí ọlọ́run sọ bẹ́ẹ̀ ànábì ò sọ bẹ́ẹ̀ nítorí pé tó o bá fẹ́ fi hàn wá kó sọ bẹ́ẹ̀ ó yẹ kó o tọ́ka sí níbo láti rí níbo láti rí gbà bá jáde tì ní àmọ́ kọ̀ọ̀kan sọ wípé ọlọ́run sọ báyìí ọlọ́run sọ báyìí eléyìí ó lè túmọ̀ sí pọ̀ ń parọ́ mọ́ lọ ń parọ́ mọ́ ànábì sallallahu alaihi wa sallam ẹ rí i pé ńgbà míì tẹ́lómi bá ń sọ̀rọ̀ tó bá kàn fẹ́ fi hàn àwọn èèyàn pípọ́rọ̀ tó ń sọ yun kìí ṣe àwáwí kìí ṣe àhesọ ó lè ní ó wánú àwọn àwé àwọn àwé mímọ́ gbogbo wípé báyìí báyìí báyìí ah bóyá ọ̀rọ̀ tó ń sọ yẹn báyà nu bíbélì ló ti rí gbólótú á rí inú kúránì nítorí pé tó wá sọ pé wánú ìwé mímọ́ wánú kùránì wánú bíbélì bọ́yọ̀ lè rí mú wánú bíbélì tó ń kà àmọ́ sì wọ́n má kùránì kà tó fi mọ̀ pọ́ wá ń bẹ̀ torí ẹ ẹni tó bá fi lè sọ báyìí nípa nǹkan kan tá a wá bá nínú alukur'an onítàn ti parọ́ mọ́lọ̀ ẹnikẹ́ni ò sì lè parọ́ mọ́lọ̀ nǹkan lọ lálàáfíà ìwọ gan alára tó jẹ́ púrúǹtù tẹ́nìkan bá parọ́ mọ́ ọmọ pé kò ní fara rí lọ bí wàá ní tó bá parọ́ mọ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ìní ọ̀ máa sọ̀rọ̀ tóun náà fẹ́ pé ẹ ká wá nǹkan kan fi fún ọ̀rọ̀ wa ìlágbára ìbá nàbí sọ báyìí ńbọ ló ti sọ bẹ́ẹ̀ ńbọ ti sọ bẹ́ẹ̀ ntọ́ ànábì sọ ọ gbọ́dọ̀ ànábì sọ ọ gbọ́dọ̀ ànábì sọ nítorí pé ẹnikẹ́ni tó bá fi lè parọ́ ọ ń sẹ́nà àti wọ́n náà ọ ń sẹ́nà àti wọ́n náà rọrùn ọlọ́ni wa yawmal qiyamati taral ladhina kadhabu ala Allahi wujuhuhum muswadda alaysa fi jahannama mathwal lil mutakabbirin ọlọ́ni tó bá ti jọ́ gbẹ̀ndà kìyàmà wàá rí àwọn ẹni tó ṣe pé wọ́n parọ́ mọ́lọ́n ní dúdú birikiti lójú wọn dúdú birikiti ọlọ́ni à ah, ṣé bíbi tí àwọn alágbẹ̀rù gbárí tí wọ́n tẹ̀ ní sí tí wọ́n máa gbé ibà wà fún wa nínú náà jahannam ọlọ́run kó ṣàánú wa eléyìí túmọ̀ sí pé àwọn ẹni tó ń parọ́ mọ́lọ dúdúdú lójú wọn ó dúdú bọ́bá di lọ́la àgbẹ̀ǹdà kìyàmù iná jahannama náà wọ́n sì tún wọ̀ kọ́nà wọn bá kọ́mọ bá tiwa jẹ́ àfẹ́ kọ́ bá tiwa jẹ́ àwọn náà ká má hùwà títí wọ́n fi bàjẹ́ kí ló ń parọ́ mọ́lọ̀ sí òun mà nípa nǹkan kan gbẹ́nu ẹ lọ́ọ́ ọmọ bọ́lá ń sọ bí ọ̀sọ́ sí ẹnu rẹ̀ ń dédé síbí àbùrọ̀mọ́ á sọ àsọgbanu àbùrọ̀mọ́ á sọ àsọdùn nítorí ọmọ ń parí àbùrọ̀mọ́ sọ wala taqfu ma laysa laka bihi ilm ọlọ́run ni má sọ nípa nǹkan tó mọ̀ nípa rẹ̀ nítorí mọ̀ nípa rẹ̀ má sọ nípa rẹ̀ nínú àdìsí anábì sallallahu alayhi wa sallam ó ní man kadhaba alayya muta'ammidan falyatabawwa' maq'adahu ẹnikẹ́ni tó bá parọ́ mọ́ mi lámàámà parọ́ mọ́ mi kó fọ ara rẹ̀ ṣẹ̀ṣà ibi tí ó gbé nínú náà alimami Bukhari ló gbà wá torí ẹ̀ àwa náà kọ́kẹ́ o sádìsì làwa lè mú wa ni máa sádìsì tó bá mú wa o torí pé kọ́ má pé sẹ̀mí kárí mi lásán ló ṣe àwọn kan táwọn bá ti sọ̀rọ̀ wọn má dìsì wa wọn náà wàá fẹ́ sọ pé àwa náà kí o sádìsì wa là á má ní tọ̀ ọ̀ má ládìsì àwa ń sọ pé ànábì sọ ní tí ò sọ ọlọ́run má jẹ́ ó jẹ́ pé wọ́n fúnra ara rẹ ló ti ka ara rẹ sànà bó sì wọ jahannama rọrùn torí ẹnikẹ́ni tó bá máa mọ̀ parọ́ mọ́ ànábì sallallahu alayhi wa sallam kó fọwọ́ ara rẹ̀ ṣẹ̀ṣẹ̀ abi tí ó bá gbé nínú náà jahannam nínú àdìsí mi laysa al-kadhibu alayya kal-kadhibi ala ahadikum píparọ́ mọ́ pé parọ́ mọ́ mi kò dàbí ká parọ́ mọ́ ẹnìkan nínú yín torí ẹ̀ ó léwu púpọ̀ káka máa sọ̀rọ̀ fìtì sọ́dọ̀ lọ. ká máa sọ̀rọ̀ fìtì sọ́dọ̀ ànábì sọ̀rọ̀ alaihi wasallam láì lámàdájú nípa rẹ̀ àìmọye rọ́ àìmọye àgbélẹ̀rọ eléyìí tí ó jẹ́ pé àwọn èèyàn tí wọ́n máa fi tanra wọn jẹ ọkàn lè má dìsì kan wá ni kọ́ wá ní ànábì lọ́sọ ó sì ti hàn pé ọ̀sọ́rú ẹ̀ torí pé ẹ̀gbà wá ni tí ò fẹsẹ̀ rinlẹ̀ but ó lè jẹ́ pé ara rẹ̀ ló ń ti ń jẹ ìdí rẹ̀ ńlọrọrọ ti ń kà sí lẹ́nu tí gbọ́ngbọ́n ti ń kà sómi ọbẹ̀ rẹ̀ yóò sọ pé ànábì sọ báyìí gbé ti sọ bí irhamu amwatakum bid-du'a'i was-sadaqa ẹ pé eléyìí ọ̀pọ̀lọpọ̀ máa gbé ká nígbà tó ṣe kí wọ́n fẹ́ ṣàdúrà lé olókùú wọ́n fẹ́ jẹ sàrà òkú hadithi nbola ti rí tọkàn fi sọ pé ẹnu sọ yìí muslim lọ́wọ́ sọ yìí muslim ń bo tọba parabaraba paraburabu ani lọ mú wa tọba mú wa gan lọ ájì lọ́dún yìí nígbà tí ó dé gbani ẹ òun tún máa tún òkè lọ fẹ́ tún wa hadithi yóò kọ́ndẹ́nu hadithi kọ́ndẹ́ òsì sínú muslim. so gbogbo ọ̀nà àti wájẹ lásán ní ìyàwó wa wájẹ wá gbabi da ntọ́ takotọ́ lọ́n tọ́ takotọ́ ànábì lori máa tán jẹ́lé gbogbo àfa àti ń jẹ léyìí tó ṣe pé rárá yẹ kó muslim muslim tóbi àwọn àdókò àtú tíra ńlá mà muslim làwọn èèyàn bá ní Allahu Akbar gbọ́dọ̀ pọ̀ gèdè màálù náà làwọn náà wọn ò dá nǹkan kama torí ẹ̀ àgbọ́dọ̀ parọ́ má nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìpèníjà ńlá lélẹ́yìí fún gbogbo ẹni tó bá lóun kí o ẹ má sọ pé ànábì sọ nǹkan kan láyé yìí ṣáájú kẹ́ tó mọ̀ dájú pọ̀ sọ nítorí asọ̀wàlẹ̀ jẹ́nà ló yẹ wá kì í ṣe àsọwọ́ náà rọrùn láì gbọdọ̀ parọ́ mọ́lọ̀ ẹ̀yin mẹ́yẹ tó pọ̀rọ̀ lárúbáwá máa fi pòwe kí islam tó dé kan nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dá kí ó mà irú ọ̀rọ̀ ni ọ̀wá kà ní ọba ni ni ti sọ ní ni wàhálà bá òkú sọ tẹ́lẹ̀ náà tá a rí sọ ìsọkúsọ sọ. so àbùrọ̀ wa máa wá máàkì ìsọkúsọpọ̀ ṣe déédé a'udhu billahi minash shaitani rajim ọ̀pọ̀ ẹ̀mẹ́yìn náà ni kò fẹ́ kí ayé alukurani tí ó máa kéèké kúkè tí ó máa kàkàkúkà sọ́lọ́ náà ló sì sọ eléyìí náà agbọ́pá ayé àná kàábò ṣe wà dáadáa ni bá wá sọ̀rọ̀ ṣe lárúbáwá làwà ni àyè ṣe kẹ wá máyà tọ́lọ̀ ń sọ yorùbá wa kẹ má di sìtánà bí sọ yorùbá wa so lọ ń gbọ́ yẹ o àìparọ́ mọ́ lọ àìparọ́ mọ́ nàbì sallallahu alayhi wa sallam ẹnikẹ́ni tó bá ṣe kò lè rú là wọn kì í parọ́ mọ́ lọ wọn kì í parọ́ mọ́ nàbì sallallahu alayhi wa sallam ìntòsí fa tí gbogbo ẹ̀ fi wá pọ̀ òun náà ni àwọn tíátà alfaas àwọn àfa àdẹ́rìn pani àwọn tó yẹ pé àwọn ọ̀gbà nǹkan kan nu kí ojú ká pààyàn lẹ́rìn lọ gbogbo ntọ́ lọ sọ wọn fi sẹ́gbẹ́ kan tánàbí sọ wọn gbà síbi kan kàn máa lọ wá àwọn orin kan wọn máa kọrin wọn sì máa tútù kùtù wọn máa wéwè kówè àwọn iná wọn sọ lọ́wọ́ àgbọ̀ lọ́ba tán bí ètò sọ fún gómìnà kan ńgbà kan lẹ́kọ̀ọ́ mbẹ́yẹn bọ́lọ́ ń dakọ̀ rẹ̀ nínú alukurani ah, bó lọ́lọ́run sì á dakọ̀ tó nínú alukurani wàdákàrà sùmọ̀rọ̀ bìhí fọ́sọ̀lá pé fọ́sọ̀lá nìyẹn ẹ gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ torí owó gómìnà náà wá gbé ẹnu sẹ́ni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ létí tó ń sì jẹ́ pọ̀ máa kí ó pé ń gbọ́ sóòótọ́ nìkan owó tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ni tó náà bá ní nọ́ọ̀sẹ̀nsì <laughs> la hawla wala quwwata bó wàá lọ wá jẹ́ pé ọlọ́run sọ kankan nú alukurani ju fasola lọ ọ mọ tí mo fasola ìfasola ìfasola nú alukurani ọlá wo ni fásitì àbí ó ṣòfò sínú alukurani wọ́n ti sọ pé fasola a'udhu billahi minash shaitani rajim gbogbo ẹ̀ náà torí tí wọ́n jẹ yìí náà ni ẹ sì gbà gbà gbà gbà títí náà torí téèyàn bá ti ń gba sàrà kèé yó kèé yó nítorí téèyàn bá ti fi ìjẹkújẹ kọra kò sí ní tẹ́lẹ̀ fún ìjọyọ̀ amẹ́ni tí ìbá ti jẹ̀jẹ̀kújẹ tó láyọ̀ ọkàn nǹkan díẹ̀ máa yọ wọn. torí ẹ gbọ́dọ̀ parọ́ mọ́lọ̀ ẹ gbọ́dọ̀ parọ́ má nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá oní ẹ̀ní kọkùnrin ọmọ bọ́kùnrin ṣe kọkùnrin kọ́ máa bọ́kùnrin lò àbí kọkùnrin kọ́ máa bóbìnrin lò gbábi títí ń yàgbẹ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lélẹ́yìí ọlọ́run ẹlẹ́dàá wa dá wa lọ́kùnrin ó dá wa lóbìnrin ó fi sára obìnrin ẹni tí ọmọ mú ọkùnrin lójú tí ó jẹ́ kọkùnrin ọmọ fàmóbìnrin tí ó jẹ́ kóbìnrin ọmọ wù ọkùnrin ẹ rí i pé ọkùnrin látàrí ntọ́lọ̀ ń fi sí ara obìnrin tí ò sí lára ọkùnrin ọkùnrin yóò máa sáré tẹ̀lé obìnrin lẹ́yìn yóò máa wù ú bí kóbìnrin yẹn kó kọjú sóun yóò máa wù ú bí kóbìnrin yẹn kó dán lóhùn yóò máa wù ú bí kóbìnrin yẹn kó jẹ́yàwó òun nítorí kíni torí àwọn nǹkan tó lè mú ọkùnrin lójú tọ́lọ̀ ń ṣe sùn lára ọkùnrin ó tiẹ̀ ti gbàgbé wípé obìnrin èèyàn màlúù náà wọ́n mọ̀ máa ń yàgbẹ́ èèyàn màlúù náà ó mọ̀ máa ń tọ̀ èèyàn màlúù náà ó mọ̀ máa ń sò kò ní ro gbogbo eléyìí nítorí tọ́lọ̀ wọn bá fi sí la tí ò sí lára ọkùnrin yóò máa fà má yóò máa dì má ẹni tí ìpìlẹ̀ṣẹ̀ dáre ọba ti yí padà yóò máa rí kóbìnrin ní wò tó ń bá jọkùnrin obìnrin tí àdámà tiẹ̀ náà bá ti dàrú yóò máa rí kọkùnrin ní wò wọn náà máa wò pé ha àwọn ọkùnrin tí yẹn bá tiẹ̀ lọ fẹ́ tó dáa ha èèyàn máa gbádùn ha èèyàn máa dìímá èèyàn máa fama èèyàn máa lọ́ma tí àdámà rẹ̀ ọba ti dàrú ṣùgbọ́n ńgbà tí àdámà bá ti dàrú lẹ́ẹ̀ma gbọ́ pọ́kùnrin wọ́kùnrin àwọn wèrè lẹ́ẹ̀ma gbọ́ pọ́bìnrin obìnrin ní lọ́mọ àwọn ẹni tí ò ní làákàyè wọ́n á pé àwọn ni ọmọ ẹgbẹ́ gé kí lẹ̀ ń gé a'udhu billahi minash shaitani rajim àwọn náà tí wọ́n á dá oríṣiríṣi àwọn klọ́ọ̀bù klọ́ọ̀bù lẹ̀ klọ́ọ̀bù ọkùnrin bọ́kùnrin ṣe klọ́ọ̀bù obìnrin bóbìnrin ṣe ha a'udhu billahi minash shaitani rajim ọlọ́run dákun má jẹ́ kí aburú burúkú ọ̀rá ìjókòó náà àwùjọ wa kí ni tọkùnrin fẹ́ gbà lọ́dọ̀ ọkùnrin ẹgbẹ́ rẹ̀ kí ni tóbìnrin fẹ́ gbà lọ́dọ̀ obìnrin ẹgbẹ́ rẹ̀ àwa wí àwọn ìlú òyìnbó tó yẹ pé àwọn náwó bára wọ́n náwó sàrà sáwọn orílẹ̀-èdè tí wọ́n ya tálákà wọ́n tún wá ń lé àwọn conditions kan kalẹ̀ wípé kẹ́ ẹ lè bá rí ìrànlọ́wọ́ tiwa o àfi kẹ́ ẹ gba géè kẹ́ ẹ gbà wọlé ẹ fààyè sílẹ̀ nínú ẹ̀tọ́ ọmọnìyàn ẹ̀tọ́ ọmọ ìyàwó abẹ́ranko wípé ẹ jẹ́ kọ́kùnrin ọmọ fẹ́ ọkùnrin ẹ tún máa legalize ẹ̀ láwọn kóòtù yẹn ẹ jẹ́ kóbìnrin ọmọ fi obìnrin ẹ gbọ́dọ̀ kàkún nǹkan tó bófin mu nínú òfin yín ẹ jẹ́ bẹ́ẹ̀ ẹ ní rí sàrà àgbà lọ́dọ̀ wa báyìí la rí àwọn orílẹ̀-èdè míì láfíríkà táwọn náà dáhùn sí táwọn òyìnbó àwọn ọ̀gá wọn tí wọ́n ń fẹ́ a rí ọ̀pọ̀lọpọ̀ ìlú táwọn ní rárá kódà báwọn ò lẹ́sìn ó wọn à ń bọ̀sibọ́sí páwọn míì tún la lẹ́sìn níbo ló ti wá bẹ́sìn wa mu torí ẹ̀ ìwàkiwà ni o kọkùnrin ọmọ abọ́kùnrin sí ó dájú póríire ò pé ò sì gbádùn ẹ wàláhì ò gbádùn àrùn burúkú ń bẹ lára rẹ nítorí pé kí lọ jẹ yóò kí lọ wá wá débi pé lè gbẹ ọmọ ìyá rẹ ni wọ́n ń kìdí bọ̀ a'udhu billahi minash shaitani rajim sọ ma pé n táwọn èèyàn anábì lóòtù aleyhi salam tí wọ́n ṣe ni tó lọ́n fi pa wọ́n run ní píparun tó burú jù ní píparun tó burú jù ọlọ́wọ́ bẹ́ẹ̀ lé dáa ó mú kí ìparun kó sí àwọn èèyàn yìí ó ní walutan idh qala li qawmihi innakum latatuna al-fahishata ma sabaqakum biha min ahadin min al-alamin innakum latatuna ar-rijala shahwa ọlọ́run ní ẹ tún rán wọn létí nípa anabi Lut aleyhi salam nígbà tó sọ fáwọn èèyàn rẹ̀ wípé àṣebàjẹ́ burúkú lẹ́yìn yìí ní ìbàjẹ́ tó ṣe pé ẹnìkan ò síwájú yín ṣerú rẹ̀ rí ní gbogbo àgbáńlá yìí kí ni ìbàjẹ́ náà ọkùnrin yín ọkùnrin ní máa bá a ṣe ọkùnrin yín ọkùnrin ní máa bá a ṣe ìwà burúkú lélẹ́yìí ṣé ẹ mọ̀ pé ìwà táwọn hù nù ìwà tí wọ́n hù nù tọ́lọ̀ fi pa wọn rùn ìgbà tọ́lọ̀ wọn bọ́ pa wọn rùn ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa ó ní kí wọ́n ka gbogbo wọn lẹ̀ kí wọ́n ka gbogbo ìlú wọn lẹ̀ wọ́n á gbé àwọn màlẹ́kà wa gbé wa títí wọ́n gbé wa títí dẹ̀ bá sàmàlẹ́ ayé débi pé àwọn màlàíkà wọ́n gbọ́ kíkọ àwọn àkùkọ wọn wọ́n gbọ́ gbígbó àwọn ajá wọn ọlọ́run á ní kí wọ́n dojú ìlú yẹn dé so wọ́n dojú ìlú dé bẹ́ẹ̀ ni oníkálukú wọn inú wọn dẹni tí ń ré bọ̀ ọlọ́run á fi òkò tún pàdé wọn báyìí lọ́lọ́run sì pa wọn rùn tọ́ tọ́ba wa rí báwọn ṣé mo pé irú ẹ̀ṣẹ̀ yìí nìsín ó ti di tọrọ fọ́n kálé láwùjọ ọmọ ènìyàn ní gbogbo ilé ayé lónìí bọ́kùnrin bọ́kùnrin sí i àwọn ìjọba kan tún ní kí wọ́n legalize ẹ̀ kí ló burú ń bẹ̀ kò sì lè yà wá lẹ́nu ṣé mo pa àwọn náà bàbá wọn lọ fẹ́ bàbá mi ni wọ́n ṣe bí wọn èyí tó sì jóbìnrin náà ìyá rẹ̀ òun lọ fẹ́ ìyá mi ni wọ́n ṣe bí wọn kò bá a má jẹ́ bẹ́ẹ̀ àbúrò wa legalize ẹ̀ ṣebóbìnrin ni bàbá tiẹ̀ fẹ́ ni wọ́n fi bí ọ ṣebókùnrin ni ìyá tiẹ̀ fẹ́ ni wọ́n fi bí ọ bọ́lọ̀ tí a jẹ́ ọmọ wo ni wọn ò bá bí ọmọ wo ni wọn ò bá bí nígbà tí sùmánù ti ń gun dání ọmọ òní ò jáde ń bẹ ọmọ òun ọba bí nígbà tí wọ́n ti pè wọ́n ti pè Maimuna ti ń gun dọ́kásì ọmọ òun ó bì wọn ò ní bí ọmọ kankan bẹ láéláé nítorí tí ọmọ ọba wá ó nídìí ọkùnrin ó nídìí obìnrin ìbàjẹ́ sì wá gbogbo láyé tó báyìí tó fi wá jẹ́ pé ìbàjẹ́ yẹn lọ́pọ̀lọpọ̀ yàn láàyò ẹni ọba ti bá wọn dá sí i mọ̀ ní kọ̀ kọ̀ já sí ah, ọlọ́mọdé àwọ̀ já sáàrin agbami tí wọ́n bá ti lọ tó bá sáfẹ́ já sí tó bá bọ́ sínú odò wa gbà. akramakumullah kọ̀tọ́ kọ̀tọ̀nà káma wá wọ ẹni tí bá ń serú rẹ̀ níran aláwùjọ wa nítorí pé tẹ̀yìn bá rí táwọn èèyàn ṣèbàjẹ́ tẹ́ẹ̀rí tí wọ́n ń hùwà tọ́lọ́wọ́n bọ̀ fẹ́ tẹ́ẹ̀ lè sọ̀rọ̀ tẹ́ẹ̀ ń dágun láásì tẹ́ẹ̀ ní kọ́ kàn yóò padà kàn yín nítorí ẹ irú rẹ náà làmì gbogbo covid nineteen kankan tá à ń rí yẹn tọkọlọkọ ń túmọ̀ ń tukùtù nínú ìgbàgbọ́ wa lábẹ́ ẹ̀sìn òun náà ni pé ó lè jẹ́ àfọwọ́fọ ọmọ èèyàn ó sì lè jẹ́ pé ọmọ èèyàn náà lọ́ fẹ́ máa dágbára kan wò páwọn ó lò lọ́jọ́ iwájú tán fi kó bára lé tán kó bára oko ntọ́ dájú ni pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa gan bínú sí wa torí pé nǹkan kan ò lè ṣẹlẹ̀ nínú ìjọba ọlọ́run láì jẹ́ pé ọlọ́run ọba fẹ́ kó ṣẹlẹ̀ àìmọye ntọ́mọ èèyàn ti dánwò tí ọ̀sẹ̀ so eléyìí tí wọ́n wá ń ṣe yìí nìsín tó fi wá di bó ṣe dì yìí tọ́mọ èèyàn fi wá ń kú bí ṣe ń kú yìí àmì ni wípé tọ́lọ́run bá fẹ́ pa rùn kí la pè é ní coronavirus virus kò lè fojú kò ṣeé fojú lásán rí kò ṣe kò ṣe fojú lásán rí a nídìí láti lọ wá tẹlẹsikópù tá a fi máa wò tá a fi máa òun á lọ lọ́n fún wa ń gba gbogbo ilé ayé jà tí gbogbo wa sunkún yìí báyìí àtolórí àtẹlẹ́mù oníkálukú ní sunkún wàláhì torí ẹ̀ aburú kìí ṣẹlẹ̀ lábẹ́ òfin ọlọ́run àfi kó jẹ́ pé ẹ̀ṣẹ̀ ló máa ń jẹ́ ó ṣẹlẹ̀ ọlọ́run ọba kì í sì kakó àyàfi pẹ̀lú ìtọrọ àforíjìn a lè máa wòran kí èèyàn máa ṣèbàjẹ́ kó máa ṣaburú kó máa ṣàìdá kí ẹ máa pọ́ ẹ̀tọ́ mi èèyàn ní ntọ́ba wù ló lè ṣe ntọ́ba wù alára ló lè fara ẹ̀ ṣe ntọ́ba wù olówó ló lè fowó ẹ̀ rà ntọ́ba à tí aburú rẹ bá dé oníkálukú ni ó forí kásá rẹ̀ wattaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa ọlọ́ni ẹ bẹ̀rù fìtínà torí pé ńgbà tó bá dé kìí sàwọn alábòsí nìkan ni ó mú o ẹni tí ó fara kásá rẹ̀ yọ pọ̀ bàjẹ́ torí di eléyìí báyìí ẹ wàá gbọ́dọ̀ máa wòran kóbìnrin ọmọ wa ládìí obìnrin kọ́ máa sọ pé àwọn alájú ajá burúkú aláìlórí lọ́wọ́ sọ̀rọ̀ pé bí ìyá tiẹ̀ ṣe ń ládìí ìyá ẹlòmínú tí wọ́n fi bí ọ a'udhu ìwàkiwà lélẹ́yìí a gbọ́dọ̀ gbáláyè láwùjọ wa ẹ̀rí ní tánàbí Muhammad sallallahu alayhi wa sallam náà sọ ni ó ní man wajadtumuhu ya'malu 'amala qawmi lutin faqtulu al-fa'ila wal-maf'ula bih rawahu abu dawud bi sanadin sahih ẹnikẹ́ni tẹ́ bá rí tí ń ṣiṣẹ́ àwọn èèyàn anabi lut tọkùnrin bọ́kùnrin lò faqtulu al-fa'ila wal-maf'ula bih ẹni tí ń ṣe ẹ̀pá ẹni tí ń bá ṣe ẹ̀pọ̀ náà eléyìí jófin ọlọ́run tó bá kọ́ à ń islam ni so kìí ṣe pé wọ́n lẹ̀ wọ́n ọdún mẹ́la irú èyí tí àwọn Nigerians ṣẹ̀ṣẹ̀ ń pass nínú pé nínú eh, constitution kan wọ́n pa ni ok ẹnìkan wá rí i pé ọkùnrin bọ́kùnrin ṣe ni wọ́n pa yìí wọ́n tún pa ẹnìkejì náà ṣé ìdí ẹnìkan tún lè sọkùnrin ẹgbẹ́ rẹ̀ mọ́ láéláé torí tí wọ́n bá ti fẹ́ nìkan jófin ilé máa han ará yòókù létí ni wọ́n jìnnà sí ti ọ̀dà ẹ rí ara àwọn àṣírí tó wà nù pé àwọn èèyàn fẹ́ràn ṣẹ̀ríà ìsìlámù wọn ò fẹ́ kọjá lílò nítorí pé islam kì í báwọn èèyàn fọwọ́ àwàdà mú nǹkan tí islam bá wà wàláhì wàá travel láti bẹ̀rẹ̀ nàìjíríà ìdópin rẹ̀ wọn bí yàrá nìkan dájú ọ̀dọ́dún tí ìbá sọ ọlọ́pàá tó fẹ́ yẹ̀wé ọkọ̀ rẹ̀ wò àmọ́ kan dánàdánà kan ajínigbé kan wàláhì wọn ò bí dá tó bá sì dàbí irọ́ try rẹ̀ ẹ islam wò wàláhì wàá sílé títí tí fi ma kan wọlé àyàfi kọ́ ọ máa bẹ̀rù ọlọ́run àbí kò sì máa bẹ̀rù ìkòkò kọ́ mọ́ wàá gbé ẹran rẹ jẹ tó ń bá ń sinra. àmọ́ nìkan wàá finú fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ à ń bọ̀ ń bẹ̀ kò síbi fẹ́ sáwọ̀ tó fi ọlọ́run bá wa. àmọ́ gbà tí ò sófin so a máa pé ara ah, lábẹ́ òfin àwọn rẹ̀ báyìí àwọn rẹ̀ báyìí àwọn adájọ́ a láǹṣe náà ọ̀daràn wa ń ráyè lọ. bẹ́ẹ̀ náà ni قل لا ينظر الله إلى رجل أتى رجلا أو امرأة أتى رجلا أو امرأة في الدبر ọkùnrin tó jẹ́ pé ó ń bọ́kùnrin lò ọlọ́wọ́ bọ̀ ní wọ̀ tó bá dijọ́ gbẹ̀ngàn kìyàmù bẹ́ẹ̀ náà lọkùnrin ààyè tìgbẹ́ ti ń jáde ló ń kìdí tiẹ́ bọ̀ ọlọ́run bò ní wú ọ tó bá dijọ́ gbẹ̀ndà òkèèyàn. akramakumullah àìgbọ́ òsì àìmásì ti bùṣe ẹni tó gbọ́ tí ó gbà kò ní òròjọ́ tó bá di lọ́la gbẹ̀ndà òkèèyàn. ẹ̀yin náà sì máa wo gbogbo ní tí ọ̀dà tí sẹ́rí à ń tọ́ka sí pé kódà ẹni tí àdámà rẹ̀ ò bá ti bàjẹ́ gbogbo wọn náà máa so ṣùgbọ́n ìfẹ́ ẹnu àtàgídí eléyìí ló máa mú kí ọ̀pọ̀lọpọ̀ kan ṣìnà nínú àwọn àwa burúkú eléyìí tá a gbọ́dọ̀ jìnnà sí tá a bá fẹ́ ṣoríire ó náà ní zina dandan a gbọ́dọ̀ jìnnà sí zina zina ó náà ní kéèyàn bọ́ obìnrin lò obìnrin tí èèyàn lẹ́tọ̀ọ́ sí kìí ṣe ìyàwó wa bákan náà obìnrin yẹn kìí ṣe ẹrúgun tí wọ́n pín fún wa kìí sì ṣe ẹrúgun tààrà obìnrin yẹn kì í ṣe pé ìṣújú kan bẹ pé a mọ̀ pé kìí ṣe ìyàwó wa orí ibùsùn yàrá wa tí ìyàwó wa máa ń sùn làbà gbogbo nǹkan yóò sì ọwá lọ kán lóbìnrin òun kìdí rẹ bọnú ìdí rẹ níta ń pè ń sìn nánu ọ̀rọ̀ pé òun náà gbà kìí ṣe pé mo mú un tipátipá kò sí ní tó kan ẹ̀sìn Islam tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ètò pọ̀jù nù zìnnà wọ́n máa gbà fúnra wọn náà ni ọgbàkọ̀gbà ó ti ṣe zina lábẹ́ òfin ọlọ́run ẹ̀ṣẹ̀ ńlá ni zina ọlọ́run ọba ṣe léèwọ̀ a gbọ́dọ̀ súnmọ́ ọlọ́run ó sọ pé ẹ má ṣe lásán ó lẹ́ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila ọlọ́run ní ẹ gbọ́dọ̀ súnmọ́ zina o ìṣekúṣe ni ojú ọ̀nà tó sì burú ni Isekuse ni ojú ọ̀nà tó burú ni ẹ wàláhì isekuse zina nítorí pé zina yẹn gẹ́ẹ́sì lọ́wọ́ ẹnu ìgbà tó máa ń ṣe yóò dùn mọ́ ọmọ wò pé ìgbádùn ni ọmọ wò pé ẹni tí ó ṣe léyìí kò gbádùn ṣùgbọ́n kò ní yí ọ wípé àbámọ̀ láéláé ló máa ń já sí mélòó mélòó ẹni tó zina lónìí láti bí ọdún gbọọrọ tọkàn ọba àjàjà zina fẹ́ pé òun lọ padà wàá dá wàhálà alẹ̀ sanabi sallallahu alayhi wa sallam ó ti fi hàn wá nínú hadithi tó fẹsẹ̀ rinlẹ̀ ọlọ́lùmọ̀ mi wọn ò ní yé máa bẹ dáadáa lópin ìgbà táwọn ọmọ náà bá ti pọ̀ láàrin wọn òwe yorùbá náà ni pété ẹ bá rí lẹ́ka tí ń tòrò ọmọ ni ò tí ì dàgbà kí ni wa ń ìwọ bàbá ń zìnà ìwọ ọ̀dọ́ ǹdẹ́ ń zìnà ṣé yóò wù ọ kápẹ́ ìyàwó rẹ wọ́n bá ṣe zìnà ṣé yóò wù ọ kápẹ́ ọmọ rẹ ni wọ́n bá ṣe zìnà ṣé yóò wù ọ kápẹ́ gbọ́n àbábúrò rẹ wọ́n bá ṣe zìnà ẹ̀gbọ́n àbábúrò ìyá rẹ ẹ̀gbọ́n àbábúrò bàbá rẹ ṣé yóò wù ọ kápẹ́ ìyá tiẹ̀ ni wọ́n bá ṣe zìnà ṣé wọ́n mọ̀ pẹ́ni tí wọ́n náà bá ṣe zìnà ọmọ ẹnìkan ni ẹ̀gbọ́n ẹnìkan ni àbúrò ẹnìkan ni ẹ̀gbọ́n àtàbúrò bàbá ẹnìkan ni ẹ̀gbọ́n àbábúrò ìyá ẹnìkan ni ìyá ẹnìkan ni kí ló dé tí wọ́n fẹ́ forí ara rẹ̀ tó ń fi lọ ọmọ làkejì kí ló dé ṣé wàá mọ̀ yìí pé orí ibú ńlá ni zina ni tí zina ti wá di kó gbogbo láwùjọ bòmíì kódà ní kí ìbá ṣe zina nǹkan ìyàlẹ́nu ni fún wa láwùjọ bòmíì pé aa kí ló ń ṣe ọ́ ọwọ́ adágbà má là ok òun dàbí ọbẹ̀ ẹ̀la tó fi jẹ́ pé ńgbà tí máa ń jẹ̀bà kò ní lábẹ́ tó fi wá jẹ́ pé kò yọ ẹni tó lò ń mẹ̀sìn sílẹ̀ àtẹni tí ó gbogbo wọn ní ṣèṣìnà a'udhu billahi minash shaitani rajim yóò mọ wá yà wọ́n lẹ́nu nígbà tó ọmọ fẹ́ fẹ́ ìyàwó tí wọ́n ń béèrè pé ṣé virgin ni virgin ah, àwọn àwọn virgin láyé sí ni ń jẹ́ bẹ́ẹ̀ o a'udhu billahi minash shaitani rajim àwùjọ wa bàjẹ́ débi hín wọ́n mọ̀ wá yọ̀ wọ́n máa ṣe yàtàyò tó pa àwọn ọ̀ràn máa lọ ilé ọkọ̀ ọmọ wò tó ti dóńdì apẹ̀rẹ̀ kò tuntun mọ́ gbogbo àwọn tó ti kọjá lára rẹ̀ kọjá lára àwọn náà wàá wòran tó rẹ̀ pé ok at long, at long run wọ́n lọ padà fẹ́ a ti lò kọjá ń tiwa subhanallahil azim ṣé bó ṣe wá yẹ kó máa rí nu láì sajá bó ṣe yẹ kó máa rí nu láì sẹlẹ́dẹ̀ ó wá jẹ́ pé zina zina yìí ah, ẹ̀rí wọ́n ń ta zina gan ní ìsìn gidi ni obìnrin náà tó ń display ara rẹ̀ tó ń gbé dìí hàn tó ń gbé gbogbo ẹ̀ hàn kí ló náà ń pè fún so àwọn ọkùnrin náà ti ń wọ̀ tún ti ń wò sí kí làwọn náà ń wá bóbìnrin bá jáde nínú ilé rẹ̀ ń wòwò tí ọ̀rẹ́ ni ṣe báwo ni èèlò ni pẹ̀lú ògùn ọlọ́run yóò sunkún wọlé ni bó bá ti dénú ilé gan bí ọba sunkún lọ́nà yóò bù sẹ́kún ni pé ah gbogbo bó ń ṣe wá ṣe iṣẹ́ tí ì wọn ò béèrè iye tá ń tà. alhamdulilayi adáwọ̀pẹ́ fún Allah subhanahu wa ta'ala kí Allah subhanahu wa ta'ala tó bá a lọ́ra ẹ̀mí àwọn olùmọ̀ wa lórí dáadáa ọ̀rọ̀ ni àwa náà ti ń gbọ́ yẹn lọ́mọdé lágbà wa ẹ jẹ́ ká ṣe àmúlò rẹ̀ mímọ aṣàmúlò rẹ̀ òun náà ni ó bá tún àwùjọ wa ṣe àwa náà á rí wípé àwùjọ wa yóò di àwùjọ ìfọkànbalẹ̀ tí ọmọdé tàgbà wa tí a máa ṣe ìṣẹ̀mí wa pẹ̀lú ìṣẹ̀mí tó ní àlàáfíà kò sí nǹkan tí a fẹ́ gbà níbi ìmátakọ ọ̀rọ̀ ọlọ́run bá nílé ayé tí a wà yìí náà nǹkan gbà mélòó láfi fi sílẹ̀ ẹni tó dàgbà jù náà tó bá dàgbà títí títí kódà kó lọ ẹgbẹ̀rún ayé lọ ẹgbẹ̀rún ọdún láyé yóò padà kúrò ńbẹ̀ náà ni èrè tá a lè jẹ náà ni pé ká ṣe ti Allah subhanahu wa ta'ala ká lè pàdé ọlọ́run ọba Allah wa ta'ala pẹ̀lú ọkàn tó mọ́ bákan náà tó bá tún ní tó bá tún di ní ọ̀la àtúmọ̀ tẹ̀síwájú lórí ètò yín ìmọ̀nà al-Qur'ani àti sunna kí Allah subhanahu lọ́ra ẹ̀mí àwọn olùmọ̀ wa asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ìmọ̀nà alquran uh, ò ní ẹ̀tìgbọ́n látọ̀dọ̀ àwọn ìgbìmọ̀ tó ń rí sí ètò Ramadan nílé iṣẹ́ rédíò ajílété ninety two point one FM ẹrú ọlọ́run kan ò ní oṣù oníbọ̀wọ́ ẹ̀yin olólùfẹ́ wa ẹ dákun àníkàfitó yín létí pé tó bá di ní aago mẹ́rin ìrọ̀lẹ́ òní ẹ máa láǹfààní láti gbọ́ ètò time of visitation tí ìjọ wọlé baptist church ògbómọ̀ṣọ́ tí wọ́n ṣe oníbọ̀wọ́ ẹ̀ bẹ́ẹ̀ sì ni tó bá di ní aago mẹ́fà ìrọ̀lẹ́ òní ní àdúrà fi ọ̀nà rẹ̀ lé olúwa lọ.